ìgbà ọ̀gá mi sàfúnni àwọn ló jẹ́ kí n wá sí bíbá ìlú sí lójú. àwọn fẹ́mi ní igi náà ló fi alápẹ̀lẹ̀ ìbùràkú sàfà ọ̀yẹ́ máa wọ̀. wọ́n ti sọ lọ́wọ́ yìí ìlú tó ń sọ ọkùnrin ọ̀fọ́ àwọn olè tó bẹ́ fún ọmọ. wọ́n ní ọlọ́run yìí kọ́ ẹgbẹ́ ìdánwò kí n rí ọ mo fẹ́ rí àwọ̀ rẹ. ìṣẹ́bi ni o èyí tẹ́ ẹ dáwọ́ eré ìwọ́ o ìyá sọ̀sọ̀ dànù ìsìnkú yóò ní sórí rẹ mo rí mi ẹsẹ̀ pamọ́ sí láìpẹ́ òrìṣà rí mọ́tò yá kíkàkà. mo kí lẹ́kìn mo kú pẹ́tẹ́ mo kí lè pọ̀ lọ́ọ́ kí tẹ́jọ́ oògùn mo kí afọ́nádùn ike o. Ibrahim Sata ń wọlé bá ń kó pẹ́ẹ́lí. tó Olódùmarè ọba àkọ́dá yẹ o. ìwọ kò pé báyìí o. dájú ní ìdíwọ́ nàìjíríà àtọ̀kọ́ yẹrí o àti ìdàgbé o apanimọ́lá o olókìkí òdo akẹ́kọ̀ọ́ yọ̀ọ́ bì. wọ́n dé náà yìí ọ̀kẹ́ o làbẹ̀ wọ́n tó pẹ̀lẹ́ yìí ọ̀fẹ́ mọ́ pa o. jẹ́ kọ́ ní Nàdé Adékọ́lá wọlé. ẹ wò ó ṣé àyè gbogbo àwọn tó ń sọ̀rọ̀ kiri ní ìfẹ́mọ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ yìí. mọ́tò àwọn ọlọ́gbọ̀n ó ti sùn létí ẹ̀ ọjọ́ tí ikú tiẹ̀ bá máa dé ní kó máa ṣe dáadáa sí i. ó ṣe dáadáa ló ṣe lọ́wọ́ èèyàn bíbá yóò ó ti yẹ tòfin ọdún ẹ̀rọ ní àdéhùn ọlọ́gbọ̀n wọ́n sí bíbá yìí. ó kọ̀ fún pọ́lísì. ìbẹ̀rù tó dìde bá ní ẹ̀wọ̀n kó má jẹ́ pẹ́sẹ́ yé ìdánwò wá bíbá yìí. ṣé ní pé ibi tí mo kọ́kọ́ fọ́ sí ni pé èmi ò mọ̀ bọ́lọ́jọ́ máa ń ṣe ẹjọ́ ní ìdí pé ọyẹ kí wọ́n fi sọ fún mi pé òun lọ mélòó lára mi jẹ́ ọyẹ kó tún lọ́sẹ̀ pé ìdè òun mọ̀ tó òun mọ̀ àìsàn máa ń lé mímí pọ̀ ìsí ẹ̀ náà òun ò lọ mímí pọ̀ a wonderful applause for big big boys. Ajayi Wasiu Adeleye.